أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين أيها الإخوة عباد الله تعالى اتقوا الله وعبدوه وإياكم شرعا وطاعة أدرك الله ọlọ́ọ̀pọ̀ tí àdúgbò fún ọba tó jẹ́ sí pé ìyẹ́ sí ìdèkò lè fún ìkápá ọ̀rọ̀ rẹ̀ òun náà ti ń tàbí ní agbára àti ìdarí òun náà lónìí وهو على كل شيء قدير ọlọ́ọ̀bà ilé àti ọba alágbára lórí gbogbo tó dá nínú tó dá tó ti dé àpárẹ lórí sọ́nà ó ń ṣètò bẹ̀ kò dàrú àgbọ́ pé àwọn àdáríkà wọ́n láwọn ọlọ́run ti gbogbo ẹgbẹ́ máa ń àwọn òwò àríkà olówó aṣèkò sọ́nà yìí olóńdarí rẹ̀ gbogbo tí ń lọ́mú sọ́nà nínú àdámà yìí tó fi ń da ilẹ̀ náà àtọ́nà lóde wa. àwọn ilé ìfọ́nà ọ̀pá yìí ló máa so ọba Muhammad ẹlòmíràn ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run bá ń ṣe.

òun náà ni bímọ tàhámúni alìlẹ́yà kí ni ní táàtù gbọdọ̀ sí faradà ìtẹ̀mára fún àwọn tọ́lọ̀ ọ̀pá ní kí wọ́n máa jẹ́ aṣojú wa olórí wa àwọn ìgbàdí àtàrà ní wa ìjọba ìdára eléyìí ló máa jẹ́ iná dé ẹ̀rù ní kúkú àwọn àtòkí pẹ̀lú òwò ọlọ́run. a rí ní pé àbùkà àgbàsí ní ọ̀sẹ̀ tó kọjá ayanjú ọ̀rọ̀ àdìmọ̀tọ́ àrọ̀ wọ́n ti ṣètò ọ̀gá ẹ̀. ìnáwọ́de lè lórí lórí kí ni máa ń bí tábà ti mọ́ ìmọ̀ tún dídá káàmà sọ pé ìjọba ṣe fún wa abẹ́ ti ẹ̀rọ lọ́wọ́ àwọn náà máa lú ilé wa ìdíwájú àwọn náà jẹ́nu bá ti lè sọ̀rọ̀ tàbá ti gbá láyé ìlú àti báwọn èèyàn bá ti gbà á sí òòrùn ní wa kí ni wọ́n ti àbọ̀bọ̀ ọ̀nà Yorùbá wọ́n ní àfáà sọ̀rọ̀ òyòkù ó yọ ọlọ́sẹ̀ kí ni ọlọ́sẹ̀ ẹ̀rọ

Báwọn náà ti rí tó burú bẹ̀rẹ̀ láti rẹ̀. Ìtura máa ń tún jẹ́ wípé ẹni bá ti bá wá fún ìyẹn lórí láti ìkájá. Nítorí àwọn bá dá náà bẹ́ẹ̀ tó láti ṣe àwọn owó tó lójú ọ̀rẹ́ fọ́n náà wọ̀nyí. Àbí ọlọ́ọ̀bà àjá àwọn àbá àtúnṣe tó bá tó àyè ọlọ́ọ̀bà àwọn ìjì wọn rò. Kọ́lọ̀ ẹ̀ka wọn láti ìtura bẹ̀rẹ̀. Òpótẹ̀ ìmáà ẹ̀yọ́ ń sọ ọlọ́ọ̀bà ẹgbẹ́ lọ mọ̀ yí pé ha Allah subhanahu wa ta'ala yàtọ̀jú lẹ́yìn ẹ̀já nínú ìlàyà ẹ lọ ọlọ́ọ̀bà Allah subhanahu wa òun ní máa ń yà ẹni tó máa ń wù ú ládàárí àdáyé láyé

sọ̀rọ̀ báwọn àlùfẹ́ńdà àbẹ́fẹ́fẹ́ bá ti kéré kó fẹ́ jáde ayé àbẹ́fẹ́ ẹ̀ bá fò. torí pé ìmọ̀ àgbèrè rẹ̀ ó túmọ̀ sí wípé olóyè kọ́nà ń yọwọ́ yọbẹ̀ kó o náà lábàá sí rẹ tó bá di olórí náà. pírọ́blẹ́mù àkọ́kọ́ bíbẹ̀ kó kéjì kọ́kọ́ nínú. lóṣìṣẹ́ sí pé kò sí ìmú kí wọ́n ti ló máa lo democracy kí ìfọ̀kànlá ló wà bẹ́ẹ̀ yóò máa ṣe àlú yóò máa lòwe. nítorí báwọn ẹ̀ máa ń bèrè sí pé mo fẹ́ jáde àlú ó kàfé ó lè fún ta. àfẹ́ tó máa ń kàfé náà tó lọ fẹ́ jáde àlú ó múlò ẹ̀mí bí ò bá wọlọ́ kò ní ṣebí jama kò ní gbẹ́rẹ̀ lórí ìjà ìdíyà àwọn èèyàn náà tí wọ́n jẹ́ kó ń gbà bóun náà ṣe lọ tó ń gbà rẹ̀.

ومن يعوذ بالله من الشيطان الرجيم ألم تعلم أن الله له ملك السماوات والأرض قال بجاية المني شكرا سيدي Ibi ọlọ́run àtàkùn àwọn ọ̀dàdà òun ló lè Nígbà tó bá bá ti wá ní ìdájí ṣé yóò wá bẹ̀ bá lórí fún mi? ọlọ́run ti ṣe bẹ́ẹ̀.

sọ́dọ̀ ìgbàkọ́lá ayé àwọn olùdẹ̀gbẹ́ ìgbìyànjú. Ìfọ́sẹ̀ ìmọ̀ ẹ̀yẹ́ bí ọlọ́ọ̀bá wa, kẹ́lẹ̀ náà mọ̀ pé èkó ọlọ́run ni ìmọ̀ ìjáde rẹ̀. Ọlọ́ba tó sọ ní ẹ̀yẹ̀ ní nínú Súrọ́pù Bólì, ayé alákọ̀ọ́kọ́, ọlọ́ni ẹrú omi láàyè ní ẹ̀ṣẹ̀ ìbọ́ọ̀lù wọn ni, tábà ọ̀sà rẹ̀ ní ìyẹ̀ ní ìlú Mólì, wọ́n wà àlà kúlí ọlọ́run ní mímọ̀ wọn ọlọ́run bá àdúrà ìmọ̀ sọ́nà wọn ọlọ́run bá àdúrà nígbà bàbá wọn ọlọ́run bá àdúrà àgbẹ̀bí rí ẹni múrí ọba tó dá sí omi ìkápá rẹ̀ ní ìdánilẹ̀ ìkápá owó rẹ̀ òun ní ìdarí tó ti dẹ́gbà òun ló ní. ẹni bá wá rí láyé yìí ọmọ nìyẹn kan tó lólùdarí

ìwọ́n lè ti máa gbẹ́dẹ̀ wọn wá rí ọlọ́run wá ń tó bá bá bá yà ní láti kò máa bá yẹ bọ̀ ọ̀nà ayà tó tí ń ti ọba alágbára mẹ́rìnkà ìmúlì ọba àmì ọba alágbára òun gbangba náà ló fún àmì agbára ọba alágbára wà láàyè olórí ọba a lè fi ọmọ olórí ọba alágbára ẹwà ọdún yà ọba lọ sí ogun ẹni bá lè fi ọba alágbára ní ìpàdébà tó kúrò yá ẹgbẹ́ ìwọ̀n wọ́n yóò wá ní àwọn káwà lọ́dún àwọn olórí àwọn kan ti a ní ti inú ìdáná. ọmọ wa ní máàlì kàlíwòlì òun ọlọ́ọ̀ba àlá òun lòun ní agbára òun gbẹ́gbẹ́ lòun sì mọ́jọ́ ọ̀dágbára fún yẹn tí ti mú ìdáná wọn gbàdá. òun àwọn ẹni bá wù lónìí ẹni tó bá wù lónìí kò sí ẹni bẹ́ẹ̀ nígbà míì ó lè wọ ọlọ́run bẹ́ẹ̀ yìí yẹ ẹ̀yìn lè fẹ́ kó ọlọ́run wà ní ní wàtà a ti náà rẹ̀ a ti lórí. mélòó mélòó ẹni tí ó dá tó ní ìjọba táwọn ẹni ó kàn yíká léde láti lè gbọ́ ọdún mẹ́jọ ní ìlú bá dá o ọ̀nà àwọn òfin kó ọdún mẹ́jọ ọdún kan náà ní olóṣèlú ìbò bẹ̀rẹ̀. mélòó mélòó ẹni tẹ́lẹ̀ òsì rẹ̀ ẹgbẹ́ pẹ́ẹ́sì àti ẹ̀kọ́ tó mẹ́rin tiẹ̀ kó kó wọn àwọn ẹ̀kọ́ rẹ̀ káyé ẹlòmí ìlànà ẹ̀yìn ṣeré ẹ̀yìn jọ ní olù tọ̀wọ̀ hàn wọ̀kọ̀rọ̀ o ẹ̀fẹ́ o ẹ̀kọ́ o ẹ̀kọ́ o

ọ̀dọ̀ àdáàrẹ ẹ̀kú rẹ̀. n'ihe ibi orí ayé wà tí rẹ̀ láti láti dáadáa. ti máa wa. Kí wá ní ẹ̀tọ́ تعالوا للمؤمنين النبي محمد صلى الله عليه وسلم النبي من أكرم سلطان الله تبارك وتعالى النبي مقوالتني tó bá ń ṣàpọ́nlé ẹni lọ́nà ọba ní ọ̀fun lórí nínú tẹ̀wọ́n aláàbò fún wọn láàbò ṣàpọ́nlé wọn olóyún mọ̀ṣàkọ́lé àmàkọ́lé ọ̀rọ̀ dáadáa láàmàṣọ ohun wà lóhùn ní sàṣìṣe tó bá wá sàṣìṣe nínú ìtẹ̀lé àṣírà á lọ bá á ní àwọn èèyàn tó lọ sọ tí wọ́n lọ gbé kalẹ̀ wọ́n lọ bá wọ́n sọ pé òfin gbé ka àwọn ọlọ́run kò ṣe oṣù lọ́rẹ́ náà ẹ̀rẹ́ ká ní kára àkárí ẹgbẹ́ tẹ́ ẹ̀kọ́ wọn máa tẹ̀lé ṣùgbọ́n tẹ́lẹ̀ ọlọ́run àrẹ́gbẹ́ mẹ́rin àpọ̀ ọ̀sùn tó ọ̀nà láyé ìjọba tó máa tààrà ti dín ní yá àrẹ́gbẹ́ ẹni kẹ́ tó bá mọ olórí lé láyé Àgbọ̀wọ́pọ̀ ìmọ̀ ọ̀run yàrá ìyáàmà ọlọ́run ó kó wọn náà lórí ìyáàmà.

ní ìdílé àti àdápa wọn. kódà yìí ló ń ta báyìí tí gbogbo yẹn kó ta táwọn tí òfin nàìjíríà jẹ́ ní ta ọmọ nàìjíríà ó ti máa dúró ta. nítorí àdínlẹ̀ kan ní báwọn ta àwọn olórí ó bá ń bú olórí kéde ìdí tí àwọn èèyàn sọ ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọ́n ń àwọn ọ̀dọ́ wọ́n máa tàbí wọ́n máa ṣépè fún wa wọ́n máa sọ láìsí wa àdébíyá ló mọ̀ wọ́n wọ́n lòdì wọ́n ilé ìlà àwọn afáàtàwọ́dì làwọn ń lòkè láwọn olórí jù wọn àwọn olórí ilẹ̀ lágbọ́wà lè burú jà àwọn Nàìjíríà àwọn Áfíríkà àmọ́ nígbà tí wọ́n ti sọ pé ká pọ́n wọlé àwọn náà ṣe kí ìjọba wọn pọ́n wọlé lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ṣe ń di dáadáa nígbà tí. Alábìwá Mùhàmmadu Ọlọ́run àti Ẹ̀sọ́lámà, alábìwá Mùhàmmadu Àhàdà, Sùlùmọ́ọ̀lù Ọ̀lá ìtẹ̀báràkà àhàdà ti lúlìyà, alábìwá ní gbogbo ẹni kẹ́kí ilẹ̀, àhàdà òun mọ́ òun lọ́rọ̀ ìṣìyàmà, ọlọ́run ti ẹ afọwọ́n bá bẹ́ẹ̀ lóba ní ìlú wọn. Ìwọ́n lè báyìí. Ẹ̀yọ́ ló sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn. Ṣé láwọn olórí èèyàn ni wọ́n? Wọ́n lọ bá ṣe Wọ́n lọ rántí bá ṣe rántí. Wọ́n lọ bá ṣe rántí. Àgbájá ìdí tó lò fún wọ̀. ibi tó ti mọ̀ pé àga wàhálà rẹ̀ ni wọ́n náà olórí ni ọ́ ṣe lépo rà. ṣé gbogbo nǹkan tó fẹ́ nu lé rẹ̀ ló ń tẹ̀lé bẹ̀? bàbá sì wọnú lé rẹ̀ ẹnì má ti mẹ́rin lọ àti márùn-ún ọmọ àtìyàwó gbogbo ẹ̀ kábọ̀ tó mẹ́wàá. ṣé gbogbo nǹkan tó fẹ́ kó máa tẹ̀lé nínú lé rẹ̀ lé bí bá yóò lé gbogbo ẹ̀ ló tẹ̀lé ẹlòmí tí o lè sọ fúnyàwó ẹ lóko tó ń lò sí àwọn oṣù bàbá òun yóò máa lẹnu gbàgbà yóò tún máa kó olórí ta yóò tún máa yẹ olórí ta tọ́lá ní ìjọba bó ṣe ní wa bó ṣe ní náà nù. torí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí gbogbo ẹgbẹ́ tí wọ́n ṣe ní òní dáṣe àwọn ènìyàn náà ni wọ́n bá wọn ṣe báwọn bá wá dá àwọn tí wọ́n wá gbéṣẹ́ fún wọn nígbà ṣe ìfẹ́ báwọn bá ṣe tọ́lá tọ́lọ́wọ́n ti ní ìtàlọ́lẹ̀ ní ìtàlọ́lá yìí ọ̀pọ̀lọpọ̀ olórí báwọn ẹ̀yẹ ṣe pé fún ẹ̀ẹ́dì bá nínú ọgbà ìgbẹ́ náà kí ẹ̀rù ní ìtẹ́ẹ̀dẹ̀ náà bá tó ṣe wá sí káàkiri àgbẹ̀rẹ̀ tó wà nílẹ̀ náà torí kó ṣe dáadáa àwọn tọ́lọ́wọ́n bá kóòtù àwọn ẹni tí ò dáa ẹ̀lọ́pọ̀ wọn Muhammad sílá tó ní tó lẹ́gbà wá kan àwọn ti ní olóṣù ọba fẹ́ ṣàánú yóò fi àwọn ẹni rẹ̀ sí. bó bá gbàgbé wọn máa lọ lé

torí pé bá ní òun lọ́wọ́ fún pàwà náà lò bá ṣe ní ìlànà òun yìí wọ́n ní lọ́wọ́ wọ́n ní ẹ̀rí àdíjìdá ọ̀pọ̀ a yìí à ń gbọ́ yé bẹ́ẹ̀ sọ́mà àwọ̀tá ìmọ̀ tẹ̀lé tọ́mà sọ̀rọ̀ kálá àgbọ́ tọ́mà ní àṣẹ ìgbà kámà ṣe nílẹ̀ àhíjìmà fún àwọn tó bá jí olórí wa olórí ẹ̀sìn ló fi ẹ̀jẹ̀ olórí ìlú ìmọ̀

kó wá sí ìgbóhùn ọjọ́ kan wọ́n lè yẹ̀rọ ẹ̀nà lẹ́yìnjà àìlẹ́yìn ìmáàmù káàdùn ní káàdì àwùká àdìrọ̀ kó wá ní owó sí ẹ̀mí olórí kan tó yẹ tẹ̀lé tó ìmọ̀ olórí tó so dáadáa ní àwọn olórí tó so dáadáa. ṣèpọ̀ tó wà táwọn ọmọ nàìjíríà ti pé sí lórí. a ní káwọn máa ṣe ìwọ̀n lọ káà náà ní kàlàṣí wájú. ló ń já sí oníkàlùkù tuntun ní ara rẹ̀. ìwọ́tẹ̀ ní ìgbà a máa wà lórí ló à kí tó tí kò ní dá. bá ti torí ẹni tó ní kí ló dá a máa wọ̀ ní pé àwọn olórí wa yìí tí wọ́n ṣe rí náà tẹ́ bí wọ́n ṣe rí kò jẹ́ tuntun ẹ̀ kàlùkùrá nìyí àwọn olórí kan náà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lórí tó dáa ẹ̀ẹ́dì tí wọ́n lè bá lùkùrá nìyí tẹ́ bá ń dìbò lórí tí ò dáa ẹ̀ẹ́ bá lùkùrá nìyí wà lórí ìlú mọ́kà àwọn tó bá ń gbà náà tí wọ́n dáa wọn ò dáa ànábì ní tẹ̀mọ́ra fún wọn ni. ibi tí wọn ò dá dé wọ́n panu pọ̀ wọ́n sáńtà lórí wa màmáma àtàwọn mùsùlùmí. láti ní àwọn tó ní ajáde lé wọn lórí ìdáná wọ́ọ̀dì yìí àní kò sí ní ẹ̀sìn lọ́wọ́ fúnra lórí wa màmáma yìí. àmọ́ ìmọ̀ta ẹlòmíì sí ìmọ̀ta àmọ́ kò ní lo gbọ́dẹ́. Tó bá jọ bí pé ìwọ́de tẹ́wọ́ ẹ̀sìn bá wà ní ní olórí lórí ni nígbà tí àwọn kèbèrè mọ́ńgà tí wọ́n ń lo ìṣọ́ra mọ́ńgà tí wọ́n ní àwọn òní bá wọn ní nìkan àwọn òní báwọn náà ti máa káwọn náà ti wọn náà ti máa mẹ́ta wá. Ọdún mẹ́ta ọdún bá wọn kò sí ní. Bí ẹni tó lè ṣe èdè tí wọ́n máa jẹ náà tí wọ́n fi jẹ koríko. Ó yẹ ká àgbà ti jáde nígbà mẹ́rin àtàkùn bá kiri. àti àtàwọn tó kù lọ́rọ̀ máa gbé látàkì òyìnbó orí ìran òyìnbó orí àwọn òṣèré wọ́n ní tàhámúlù tàhámúlù ìdáyà wọ́n ní wọ́n ní kọ́ládà wọ́n ní àtàlọ́rọ̀ fún àwọn adarí wọ́n ní àdáyà ó ti lè jẹ́ ti wípé nígbà tó pé náà ah, tàbá fi àwọn ọmọ ilẹ̀ sí ní ìgbàdí tẹ́lẹ̀ kọ́lọ̀ ń kúrò ní ìdíje ti àwọn bá àlẹ́bìnrin ẹni sọ ìwọ̀n ìṣó yóò jẹ́ ìfọ̀ ìṣó kẹ́gbọ́n òwò máa gbádùn yóò sí àwọn ilẹ̀ yìí òwò máa wá aṣọ yóò ní lẹ́yìn mẹ́rin òwò máa jẹun tó dáa ní lẹ́yìn máa ẹgbẹ́ bá rí òwò máa tó ń ọ̀tára lọ bá yá yóò ní ẹ̀yìn wù yẹn lọ bá fi ẹ̀kú láyé kò Àdábì ni wàhùn múrọ̀ tòǹgìrú náà. Bákan náà, ẹ sọ̀rọ̀ máa rí àwọn àlámọ̀ rí kan tó ah, ẹ mọ̀ pé ó ti nígbà yìí. nígbà yìí Ẹ bà pé kò láti ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ara lónìí. Tí wọ́n ní àwọn ń gba ọmọnìyàn fún ọmọnìyàn. Tó wà ní It is expensive degree ah ìbò kọjá ìgbéyà. Yọ̀lá náà ní gbogbo ẹ̀rọ. Bàbá yọ̀lá náà ní gbogbo ẹ̀. Tó wá rí báyìí. Táwọn olórí bá rí báyìí. Kọ́ọ̀lù fámà àtàkọ́rùnà fámà àtàkọ́rùnà yá wọn fún màlá àwọn bàbá wa ń rẹ̀ Màhámà. Bàbá wa ń pàdé wà àwọn ìyàbá yìí. Kí ni kó wá sọ ànímọ̀ àkàṣe o? àlejò Muhammad àlejò ní àdùn ilé ìlú akọ́hùn àdùn ilé ìlú akọ́hùn àlejò ní ẹ̀yẹ náà fún ọlẹ́tọ̀ wọn ẹ máa fún wọn lẹ́tọ̀ wọn kí lẹ́tọ̀ wọn tó bá ní ẹ má jáde ní ẹ má jáde tó bá ṣe dáadé ẹ lé wọn lórí gbogbo tó bá ṣe tó ń bù yìí ẹ ẹ̀ẹ́dẹ́ ìgbúrò gbọ́dọ̀ ní ṣe ní kó lè máa kọ́ mi dáadáa ó dàbí ọkọ àti ìyàwó mi nígbà tó ti gbà kó ìyàwó rẹ̀ rù tó sì ti bímọ fún ọ tí wọn náà fi di pé tó bá ní ọkọ ó tún ní àmọ́ kọ̀mọ̀kọ́mọ̀ ìwé ní torí wọ́n ti lè máa ní ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ kò lóde gbogbo àwọn èèyàn tó dáa tó kọ́ náà tó bẹ̀ tó máa fún lówó jẹ nígbà tó ti gbàgbọ́ ní yára àwọn ọmọ rẹ wọ́n mọ́ àwọn àti ìgbà fún ara wa pàtó ó ní fún ara wa gbogbo fún ara wa kó láti wá tẹ̀kọ́ sí wa àtẹ́dà ní fásitì àdúrówá ẹ̀kọ́ ní wọn tó ní fún ẹ nígbà tó bèrè ní ìṣòro kọ́lé àti òkàn ni nígbà tó bèrè ní ìṣòro kọ́lé àti òkàn ni ọ̀rọ̀ máa ń sùn sọ́wọ́n tó wá ń ṣe fẹ́ wá kò láàyè rẹ̀ ìwọ́sọ̀ ti ìmọ̀ rẹ̀ ìyẹ́rù sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ afọ́rọ̀ ìgbà máa ń lọ àgbẹ̀yìn àdúgbò àmọ̀tọ̀gbà wọ́n máa ń sọ́dọ̀ àdá ìmáàmì òṣèlú àfáàní náà bàbá wá rí àwọn èèyàn kan tó wá ní àwọn òṣèlú tàbára àwọn òṣèlú tàbára gbọ́gbọ́ àríkà àpàdé ẹ̀rùnfẹ́ tó bá gbogbo ilé yìí kọ̀dìlá àdàmìláàkù ìsìlámàwò àlẹ́yìn wà kọ́rù láàrùn ìlànà ẹni tó wá ṣe ní ẹni nínú àwọn ọ̀dọ́ tó táwọn ọ̀dọ́ tó wà nílé wọn ní káfíńsì gbogbo ẹ̀ tí ó lè dín àwọn jẹ́ amẹ́ríkà wọ́n jẹ́ pàwọ́ jù. àní orí kéèkì olórí ẹnikẹ́ni tó bá jáde lé lórí táwọn ẹni sì kò ló lórí tọ́ba ló lórí nàìjíríà lórí ó dà sọ ọmọ amẹ́ríkà máa fi wọ́n lórí kọ́ ni tọ́ba ní gọ́ọ̀mù òkùnfẹ́ lónìí ọmọ amẹ́ríkà gbá tọ́bá ní gómìnà Lagos State ọmọ kẹ́ríkà kan bà pé kọwọ́ olú bí láwọn èèyàn rí olóṣù wa dé láwọn tó ṣe lọ́tẹ̀sì lọ́tẹ̀sì bá wọn sọ̀rọ̀ sọ́wọ́ tó kéwèé láti ìdára ní ìgbàgbà olóṣù olóṣù Muhammad ni gbèrú lọ oṣù lórí lẹ́yìn lórí tẹ̀lọ́nà tẹ̀lẹ́ bẹ̀rẹ̀ lórí àwọn èlò àwọn òbèlè gbàgbà tàbí oṣù lórí lẹ́yìn lórí òwò gángan ló fi lálẹ́ ṣe olórí lẹ́yìn lórí kúkádùká فقد شك هذا الخارج عقل المسلمين وخالف اثاره عن رسول الله صلى الله عليه وسلم. فقال ابن كلمه tó bá ti jáde lé lórí onítọ̀ lọ́run tó jáde lé lórí ó ti gba àlàáfíà mi fáwọn èèyàn lórí rẹ̀ kódà ló gba àlàáfíà àwọn mùsùlùmí nígbà tó wá jáde lé lórí lórí àlàáfíà bẹ́ẹ̀ mú wa ewu yẹn tó lọ. àwọn ọlọ́kọ̀ọ́ gbà. ẹjọ́ tí ọ̀pọ̀lọpàá lè ní àgbà àwọn èèyàn kan kẹ bá bá lórí yìí yóò dájú pé ó rẹ̀ ń mú ìṣòro àti tó dájú ní ọlọ́pàá lọ́sẹ̀ kí ni lóṣà Àláwọ̀ tó ń taburú òsì láàrin wọn, ọmọ àdéhùn ìtọ́jú ọmọ kọ́lá. Bí ayé ṣe nínú. Nígbà tí wọ́n wá dá yìí, abẹ́nuwa, abẹ́sílẹ̀ ìdíyà, abẹ́sílẹ̀ ìjọba wá bá wa tún wa ṣe, abẹ́sílẹ̀ wa ilé tí wọ́n fi ń mójútó ìdílé wa lórí nígbà táwọn wá tó gbogbo ẹ̀ náà táwọn ọ̀dọ́ tí wọ́n wá dé paláàtì yìí ojú arúnú kí ló ti fa kò sí gómìnà gbogbo nǹkan wọ̀nyí kò sí sàkámúlù láyà ni kò sí Tí ìṣẹ̀gbọ́dá bá ń bẹ fún wa nípa wọn ní nígbàtà ti sọ ńlá fẹ́rùn ó yẹ ká fi wọ́n lẹ̀kẹ́ jẹ́lẹ̀ lórí. Àkọ́kọ́ náà, fẹ́ rí ìjọba gbádùn ọ̀gá orígbó jẹ́ tó bá jẹ́ àdùsú náà kò fi dáhùn sí láti yẹn ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ náà. Abẹ́ ti wá sọdún àkọ́kọ́, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ẹ̀sìn oṣù náà, wọ́n wá ẹ̀sìn wa lóró dáa nìyí kájọ jókòó kájọ tó papọ̀ ṣé ilé ẹ̀ṣọ́ òun sì lọ́sí ìrẹ̀lẹ̀ ìjọba ológun tọ̀ ìjọba democracy ni bẹ́ẹ̀ ṣe sọ wọ́n pè fáwọn èèyàn kan áùsì àdínà pé wọ́n sọ ọjọ́ ọjọ́ kọ́tọ́ sọ ti kí ni kọ́tọ́ sọ ọjọ́ mi ẹni ọ̀dọ́ ọ̀dọ́kùnrin ṣe kú jẹ kórìtù ìwọ́sẹ̀ tì náà àpọ̀ wá ní ẹni bá wá ti lèlé wọn lórí tó wọ́n wọn lórí tí ó tẹ̀lé wọn tó ní ọjà fún wá àpá ní ó dàgbà ó tún ya pàyà lẹ́nu wa Muhammad ó dá ẹwà ló nínú ọwọ́ òdá nínú ọwọ́ òdá ó ti yá ìwà lóòrùn ẹ̀yà tó tó ilé ẹni mi. a máa fi ọlọ́run fún wọn ni. a máa fi ọlọ́run fún wọn ni. ìbálò láyé ká á lọ sókè ẹgbẹ́ tí wọ́n lọ sọ́ra. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين. تحمل تحمل الولاية إن تفرى فوى وأولوز. نقول أنا أجمل شاري سوى هذا táwọn ìjọba ti ń pariwo ọmọ pé eléyìí náà ń ṣe wàhálà yóò dà rẹ̀ ẹgbẹ́ àti ìmọ̀ gbọ́. àwọn tó lọ àwọn olùmọ̀ àwọn àfẹ́sì tí wọ́n dúró sí àlìkáàbù wàsúnà wàbí bá àti sẹ́lá ti lè fún mà ẹgbẹ́ àti ìmọ̀ gbọ́ àwọn ọ̀dọ́. torí pé àwọn àfa àmọ́ ń dán pèlú ìdìnnà ìmọ̀ wọn ló ń ṣe kí wọ́n máa àwọn tó tún wá ti pẹ́ inú ayé tẹ́tàwọn àgbàlagbà láwọn àgbàlagbà rí àwọn àgbàlagbà tí wọ́n máa ń tò fọ́. Torí bọ́lá ni wọn máa bàtú làgbàgbà, àbẹ́bí ní ìrẹ̀lẹ́ kàkà ń bẹ sábà ilé dá ayé ó dá. Àwa àgbàlagbà àwọn olóyìn. Nàìjíríà lónìí, àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà òun dá. nàìjíríà lónìí ọ̀pọ̀lọpọ̀ àkóòdé tí wọ́n ń dá nàìjíríà lónìí nígbà tí àgbàlagbà ò dá má kí ọ̀pọ̀lọpọ̀ àkóòdé dá má bá wọn lóṣù mẹ́ta kọ́lá fún mi sáà alẹ́ abàmì bàtọ̀rí alẹ́ ìlà àbàtọ̀lá wọ́n ní ẹ̀rí islam pẹ̀lú islam tó bá islam tó bá àwọn á bá ah ń bọ̀ yìí ti ní o lára tó ń bọ̀ nàìjíríà tí àwọn olùwọ́n kìlọ̀ fún abẹ́ rẹ̀ ká máa kọ nàìjíríà ìjọ kìí

ẹ máa tẹ́ yíò ẹ̀lọ́wà tó ní wọn yíò ẹ̀lọ́wà tó àkó olóòrùn bí lóyá ọdún ìgbàsílẹ̀ ìbára àdígbàdàdà lẹ́yìn ìgbàsílẹ̀ tó ní kó bẹ́ẹ̀ pẹ́sidẹ́ntì ẹ̀yẹ́ ẹ̀kọ́ kàdá ló wà lẹ́yìn àjí máa bá gbẹ̀rẹ̀ àbù ọ̀dọ́gbà ìpínlẹ̀ àwọn àbù ọlọ́pàá polisi mùsùlùmí àbàdàgbà èyí tó ṣe mọ́ra ní bíyà nígbà tó ń bẹ nínú Libya gẹ́gẹ́ bí ìjọba kódà ìlú Libya nígbà náà ìgbádùn wọn ti lára sáwọ́dì arábíà torí pé nígbà tó ń bẹ ń bẹ sí ápùlù sáwọ́dà àwọn yúkùn ẹ́ àwọn ọkọ̀ tí wọ́n ń kọ́ láti ọkọ̀ kí wọ́n máa pè é tó túbọ̀ kó o tí ẹ dákò lórí ìwò wọ́n lọ gbé ilẹ̀ ìjọba ní gbọ́nà ìtọ̀kẹ́ gbogbo ìlú lọ wọ́n kó owó oṣù oṣù tó ṣiṣẹ́ nígbà tó ní ìdásọ́ lọ kó rẹ̀ wọ́n sọ fún lórí ìjọba títí tí a bá ti ń bọ̀ wọ́n bá ti lọ ìlú gbọ́nà ẹ má sọ pé kí nàìjíríà ní o ẹjẹ àgbà yìí kò sí oṣù ní o ẹjẹ àgbà arúgbó arúgbó o ẹjẹ àgbà arúgbó arúgbó ṣe ní o. ọlọ́run ilé awúlò fúnra wa ló ní nàìjíríà o ọlọ́run nàìjíríà oko kúrò nínú ọmọ ọlọ́run bá gbà sùn láàrín òwò káwọn àti àwọn akọ̀ọ̀sọ̀ bless my country ti ní ilé nàìjíríà á padà máa ní àwọn èèyàn dáadáa tí ó padà máa dá lọ́lẹ̀ sí àti àwọn ọmọ rẹ̀ yìí gbogbo náà kọ́ni ọ̀dá. Ọ̀pọ̀ wa ní wà nígbà àdìbàrọ̀ àwọn fàá kúlẹ̀ jáàyè àmá kẹrí tí wà lábá ní lọ làwọn lánàá kẹsì máa mọ̀ sí àwọn aláàrẹ́lẹ́ yìí o. Ṣé ọmọ tó ń gbà tí wọ́n dá ọ̀rọ̀ protest ilẹ̀ àwọn tó tó mọ̀ sọ pé ẹja dáwọ̀ sí ìdúró torí àwọn yíò padà lọ sí. àmọ́ nígbà tó sọ̀rọ̀ àgbà tó ń gbẹ́lẹ́ ẹ̀ṣọ́ àwọn pé ah, àṣàkó ìṣe tó ní ìṣàkó rẹ̀ ìpọ́nlẹ̀ nìyà nínú tá a bó ṣe rí àfihàn rẹ̀ kama ṣe wà kama ṣàdúrà má sí láàárọ̀ ọjọ́ kàlá ń dín kó má ṣàdúrà fún ọmọ rẹ̀ àbáwọn olóyìnlẹ̀ torí ní hasan tààtà lọ́gbọ̀dọ̀ àwọn sọ̀hábà lẹ́gbẹ̀wọ̀ Muhammad wọ́n ni gbogbo ẹni jẹ́ ni tó bá Abọ́bìnrin ní gbogbo ẹni jẹ́ni ló bá ti ń gbẹ́gbẹ̀ fún olórin, ọlọ́run sì ṣe lé wọ̀ orin tí ẹ tó láti lórí olóòtú lé wọ̀ fún. afáwa ilà òkà àlẹ̀ ní ìdá àwàdà mùsàdá afá ìgbọ́yá sí kí àdúrà kan ń bẹ tọ́lọ̀ ní fọ̀dílù ìyá rẹ̀ ó yá tọrọ rẹ̀ tó bá fi orí àgbà máa yẹ̀ tó hà ilà ilà ìlànà afá àwọn òní lórí ẹ̀dá kankan láyé bí kí ṣe àdáyé bọ́lọ̀bá ní àdúrà kan bẹ́rù ṣé àwọn òní ń tún ní ẹ̀kàkà ẹ̀kọ́ òní nínú kàbà sí máa náà wàtí ìdàdánù fẹ́ìgbà bẹ́ẹ̀rì yá àbà àdí àwọn ní wà àgbà kí kó dábí wípé bọ́lọ̀ọ̀bá sí nínú ìyàmùsí làágẹ́jìrí wọ́n ní gbogbo ìgbà náà ṣàdúrà yìí tọ́nà ọba ṣe yìí tọ́nà ọba jí àdára rẹ̀ sọ́wọ́n pé ṣé a táwọn bá ṣe fọ́ra àwọn àdúrà yóò ní ṣe ẹ̀kọ́ lé àwọn ìṣẹ́lá ó dá màá nílẹ̀ sọ̀dáwò ìbáàdì wọ̀ ìgbà wọ́n nítorí pé ní ìmáàmù bá ilé dáa tí olórí bá ilé dáa gbogbo ẹ̀yìn náà ẹgbẹ́ jẹ́rú sí ọ̀nà ilé ó dáa sí ilé ó dáa wọ́n tẹ̀sí mẹ́rin àjọ aláwọ̀sí káwá bá àwọn èèyàn sọ̀rọ̀ bá a bá ṣe ní kàtàmà ní Nàìjíríà ìlú wá nínú àdínú ìdàlọ́kàlù. Káṣíkì rẹ̀ fi ń tá àbájọ́ gbogbo ẹ̀. Torí ní kó dáwà aláàlẹ̀ ní Nàìjíríà ní pé ọ̀rọ̀ àti sọ. Alábùkí alájílé bá ẹwọ̀rọ̀ lẹ́bí wọ́n mọ́dà wọ́n ní àwọn ọmọ ní wọ́n ká ìyàwó rẹ̀ oríṣiríṣi àti bọ́ ẹwọ̀ ọ̀rọ̀ áùsì ẹ̀mí kí ló ń pè é gbé àwòsàn ọlọ́jà tí wọ́n ní ọ̀rọ̀ oúnjẹ pólítì wà bẹ́ẹ̀ wọ́n ti dìbẹ́ ìgbẹ́ yìí wọ́n ní oúnjẹ tí àwọn dáńgóńdè oúnjẹ dáńgóńdè tí wọ́n kó túbọ̀ àwọn dáńgóńdè tí wọ́n kó tẹ̀lé ọlọ́jà kó tó jẹ pólítì mo kàn tó bí sàlàyé pẹ̀lú àwọn ọlọ́pẹ̀rẹ̀. Òkúta ìdí bẹ́ẹ̀, Búdúbọ̀ wá kọ́ fún wa kọ́ bá parọ́ fún wa. Ẹni tí ó parọ́, ẹni tó bá tó wà ní ọmọ ìtọ́jú. Tọ́mọ́ ni wọ́n ló ń ṣe àwọn ìdílé àjùmọ̀ náà. Àwọn ìdílé àjùmọ̀ àti ọmọ ìtọ́jú ṣẹ́ẹ̀mọ̀ pé ẹgbẹ́ bá lè jẹ́ àlámà rí ẹ̀sìn ilé lọ́wọ́ tó bá kúrọ́ fún tẹ́lì gbá nígbà tó ti kúrọ́ fún tó bá wá ṣe lọ́wọ́ ẹgbẹ́ àlámà rí ayé ní wọ́n kọ́ tó bá kúrọ́ fún yìí nígbà rí sì má máa wá ara wa. My brother, o bá gba inú ọdún jẹ́ jù bẹ́ẹ̀ lò sóòrò, òtítọ́ ní pẹ́tọ́ fún ẹ̀jẹ̀ àlè òbí lè Kí ló bá jẹ́ mú? Kí ló bá Buhari jẹ́ mú? Wọ́n wá bá Buhari jẹ́ olórí wa tẹ́lẹ̀ ní pé wọ́n rọ́pọ̀ wọ́n kó ojú àwọn ẹ̀yẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja jìnà ẹja mẹ́rin tó máa táwọn olóòrùn wa tẹwárí àgbàmọ̀ ní o bá ṣe ń bá wọn lò náà bá wọn lórí ẹ̀sìn wa lẹ́nu bá tó tọ́ fún ọ̀làsọ́dọ̀ olórí ẹ̀sìn wa lẹ́nu já sí wípé ẹja ń pọ̀ kàtàrọ̀. Èyí tó máa bá nínú wọn ṣe mọ́ àlàbà ìlú wa, ẹja gbà pé wọ́n lọ́wọ́ ṣe kọ́nù. Èyí tó bá rí pé ẹja máa fi ọlọ́ fún wa. Gbogbo àbá tó bá ti wá ní olórí òfin máa sáàmù ẹja tó bá sáàmù abẹ. Nínú àwọn èèyàn kan ní káàdì ti sọ fún wa ló mú Àbẹ́lẹ́ ìlú ní ogun gbé pẹ̀lú ẹgbẹ́ ní ogun ẹ̀kọ́bá nílé òmìnira àmà ṣílù ilẹ̀ ọ̀hánà òṣèré ẹjọ́wà nígbà tó sọ̀rọ̀ ẹ báyìí ó mọ́ lùkọ́ ní pípé ilẹ̀ mọ̀hánà

wọ́n lọ́wọ́ tó lè fún bàyí máa rí ẹ̀ wọ́n sì kí fi ẹgbẹ́ mọ̀rẹ̀ pàdọ́wọ́ àwọn obìnrin fún mi èyí ẹ̀yìn wa lẹ́yìn ìwà Muhammad láyé àbúgbá pè ní tó wọ́n náà gbà báwo ló ṣe wá darí kìíní tó wá sọ pé ànígbà tó wà náà nígbà tó náà bá ti ṣòfin tẹ́lẹ̀ ti pé kí ló lè wọ́n ti dẹ̀mọ́ kí ló lè kí kò lè mẹ́rún mọ́ that is rubbish kò kú kí ló máa wù pé ó ti gbà pé náà wọ́n lè sọ̀rọ̀ lórí ìdíkọ̀dà ti ṣe a lè pọ̀ lórí sí àkíyèsí níwájú ẹ̀ àwọn pẹ̀lú ní pẹ̀lú ìṣú áwọn náà bó ṣe ya fún ọgọ́gọ́ pè ní nígbà tó lọ rán ní olóòrùn wà fún ìṣẹ̀lẹ̀wò gbogbo ẹgbẹ́ bá kú níbẹ̀ ó kú pọ̀ ìgbà tó láwọn bá ní ẹ̀rọ máa ń pariwo àwọn bẹ́ẹ̀ ní ẹ̀rọ àwọn ọmọ ọmọ lámẹ́ríkà àwọn ṣèlú jáde wọn lọ́tẹ̀ wọn ní kẹ́kẹ́ máa pariwo àwọn bá padà lórí ìṣẹ́gun ìṣẹ́gun yìí tó bá ti dájú ìyá náà ló pẹ́pẹ́ á ah, òye kó wá kí wá ní ìṣọ́ ní wá ní ẹni tí wọ́n tẹ̀lé òṣè tí wọ́n wá wo protest ìwà tó rí ìwà sí àà lọ́dọ̀ rẹ̀ yìí àwọn ọmọ òfin ṣùgbọ́n àwọn amúgbó ló síwájú wọn àwọn amúgbó wọ́n pè é kàfin ẹ̀rọ abájì ẹ̀mọ́ ńdáhùn bí a àwọn àti síwájú tó fi dájú pé ẹjẹ́ àmà kì í lọ. Èyí tí ò tó nípa wá sí nípa wá ṣẹ̀ tó. Ẹjẹ́ àmà bẹ̀ àwọn àti ọlọ́run bá gbọ́ àṣùhàn ọlọ́run tó gbà wá ní ìjìyà. Ìwúta lóyìn àfẹ́wọ́ ọlọ́run. Ìgbàgbóró àfẹ́wọ́ Nàìjíríà. Ọlọ́run tó gbà wá ní ìjìyà. Tó ń tó kó bá ṣẹlẹ̀ jẹ̀ náà. Àrẹ́ṣẹ́ ìwúlá ìjọba.

ọmọ ìdàwọ́ ló wá o gbogbo nǹkan tí máa fojú ọ̀la àpapọ̀ nàìjíríà ọlọ́ọ̀túwá lọ́kọ̀ọ́ta rẹ̀ ọlọ́ọ̀túwá lọ́kọ̀ọ́ta rẹ̀ ọlọ́ọ̀tí àmọ̀ṣe ọlọ́run ọlọ́ọ̀nù ọlọ́run nàìjíríà ọlọ́mọdé ó bàjẹ́ nàìjíríà ọlọ́mọdé ó bàjẹ́ nàìjíríà àpapọ̀ ọlọ́mọdé ó bàjẹ́ nàìjíríà ìdìbò ọ̀kan ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́ọ̀tí láàánú ọlọ́run àwọn àti ọlọ́ba mọ́kànlélọ́rùn ọ̀rí ọlọ́ba àfúláṣeyọrí ọlọ́ba àfúláṣeyọrí ọlọ́ba àfúláṣeyọrí àti ọlọ́ọ̀bá gbogbo gọ́ọ̀nà sẹ́ẹ̀lì kọ̀ọ̀kan tó máa mú láti yọrí. Bákan náà, a ń tọrọ ẹ̀dínkù àlàáfíà fún orí àwọn àti Nàìjíríà. Sùtọ́ ọ̀gá tó ṣe àdúrà. Torí nu nínú taari, àbábà àti sọ. Àwọn àgbà tó dá sí tó ń gbà lẹ́yìn. Torí nu mẹ́wàá lè. Àbọ̀sùn wà ní wa wà ń dá ogun rere.

àlàáfíà ẹ̀dẹ́ púpọ̀ lọ́wọ́ àtúntò sọ ìwà ẹni kọ̀ọ̀kan wa náà lọ kó wa máa yìí ọlọ́ máa dà láàrọ̀ ní wọn ọlọ́ ti á ṣe ilẹ̀ yàtà ìṣìyàmà gbogbo tó wá ń tò wá ẹni kọ̀ọ̀kan wa ní Nàìjíríà tá a fẹ́ kọ́nà òṣèlú wa tá a fẹ́ kọ́nà òṣèlú wa ṣèlú wa kọ́nà òṣèlú wọn lè ṣe fún wa kọ́lọ̀ tí wọ́n lè tó mú wa kọ́lọ̀ ń pàdé ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wá sọ ìlú ọ̀kọ̀bálẹ̀ sí ẹni kọ̀ọ̀kan wa sádùkú wa kílù wa orílẹ̀-èdè wa ilé àtúntàlẹ̀ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ tó wọ́n wà lẹ́lẹ̀ ọlọ́tún ọlọ́run wa ọlọ́run ọlọ́run ọlọ́run àwọn tí ọlọ́pàá ti gbà wọn fáà káàkiri àtàlẹ́ ẹni tí wọ́n tó lórí kọ́lọ̀ ọgbọ́n kọ́lọ̀ rasul ìfáàtìláti ìwọ̀nà lọ́sìkáàtì ìwọ̀nfẹ́ àwọn tó wọ́n gbà tọrún tó bá fọ́ sùúrù tó bá fọ́ sùúrù tó bá fọ́ sùúrù tó máa fọ́ ọ́nà padà dáa kí káwọn àbá ìbá ti dáa nǹkan tó ta ìbá yìí lọ ورسولنا عليكم شغلهم ربنا حاكم فيه حسنا وفي حاكم حسنا وفي عشر النار سبحانك اللهم بحقك أشهد أن لا إله إلا أنت أرسل رسول الله محمد وعلى آله وصحبه وسلم قل إلى الصلاة